As you have told me now, my mind will be not be I need it. I have it now. Ṣé ìgbésẹ̀ náà ti? Ọ̀yọ̀ ọ̀yọ̀ ọ̀yọ̀ ọ̀yọ̀. Ojú mi mo lè ṣe. Bẹ́ẹ̀ náà idán kí ló dé? Má tún mi ṣe. Bẹ́ẹ̀ tún mi ṣe. Ọ̀yọ̀ ṣe lè ló gbà. Má tún mi ṣe. Ìjọba ń gbé wá sọ́dọ̀ òyìnbó mi. Ọ̀rọ̀ màá mi. Má gbé wá sọ́dọ̀ òyìnbó mi. Ó lọ dì í. fídíò mi. Ẹ wá fún mi níṣẹ́ mi. Ah, ah, ah. I don't use ah gbẹnawa gbẹnawa. Òyìnbó mi sẹ́ ẹ̀ lọ́sọ̀. Tẹ́lá tẹ́lá tẹ́lá tẹ́lá tẹ́lá tẹ́lá tẹ́lá tẹ́lá. Èmi ò gbélé yìí o, iṣẹ́ international eléyìí. Okay, don't do for the camera. Mama, you go do for the camera. you will need to stand for the camera. Uh, as a guide, as a guide. A guide, a guide. As a guide. No, no, take it As a guide. Off light, off light. No, off light. Glory, glory. No, off light. You are off light. Glory. No, off light. Glory, glory. Òyìnbó mi, òyìnbó mi, no go. Òyìnbó mi, pass. It's a feature of Ori. yes, Yes. Yes. Yes. Yes. Yes. wà lọ́wọ́. Ah, glory, glory, glory. Bàbá máa kọ́lé dálẹ́ fún. For queen ṣe wèrè ṣé ẹni tó gbẹ̀fún lẹ́yìn. last move bóyá bóyá olóòtú ẹja lọ o ẹja lọ o. oh my goodness ẹja lọ o. that's wonderful and amazing. oh my god. oh i did not keep my big stage. it's bright. pre pre. all right everybody assemble. assemble. Thank you so much for having me on this set. It means so much to me. I looked forward to this day and I'm so grateful, first to God, for making this possible for me, you know, to enact the character queen. Thank you all so much. It was so nice to meet you. It was so nice to meet you. It's nice to meet you, especially you, and all of you. <laughs> make ah, it. You can never make it. I wish surely make it, yeah? Thank you. Sorry, something. Yeah.